ní láéláé ọkùnrin pàtàkì kan wà tí à ń pè ní námánì ṣùgbọ́n adẹ́tẹ̀ ni ẹnìkan sọ fún un pé ó lè rí ìwòsàn bí ó bá lọ sọ́dọ̀ elisha ènìyàn ọlọ́run ó lọ sọ́dọ̀ elisha elisha sì gbàdúrà sí ọlọ́run ọlọ́run sì wí fún un ní ohun tí námánì ní láti ṣe námánì ṣe bẹ́ẹ̀ ó sì rí ìwòsàn inú rẹ̀ sì dùn tó bẹ́ẹ̀ gẹ́ nítorí náà ó fẹ́ láti fi ẹ̀bùn fún elisha elisha kọ̀ láti gbà á nítorí ó mọ̀ pé òun kọ́ ló wo ọkùnrin yìí sàn bí kò ṣe ọlọ́run elisha ní ọmọ ọ̀dọ̀ kan tí à ń pè ní gehasi gehasi gbọ́ bí ọ̀gá rẹ̀ ti wí pé bẹ́ẹ̀ kọ́ èmi ò ní gba ẹ̀bùn yìí ṣùgbọ́n gehasi ní èrò búburú ó rò ó nínú ọkàn rẹ̀ pé èéṣe tí èmi ò ní fi gba àwọn ẹ̀bùn wọ̀nyí tí ọ̀gá mi kọ̀ èmi ó lọ jẹ́ẹ́jẹ́ láti lọ béèrè ohun kan bóyá Géhásì gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó wí pé dájúdájú ẹ̀ṣẹ̀ yín yóò fi yín hàn nítorí náà Géhásì sáré tẹ̀lé àwọn ọmọ ọ̀dọ̀ Námánì Námánì pàápàá sì rí i ó dúró ó sì wí pé àlàáfíà kọ́ Géhásì sì wí pé àlàáfíà ni ṣùgbọ́n ọ̀gá mi ní àlejò ó sì wí pé ǹjẹ́ ìwọ lè fún mi ní ìpààrọ̀ aṣọ méjì àti igba àpò owó inú námánì dùn láti fún un ju iye tó béèrè lọ lẹ́sẹ̀ kan náà géhásì gba àwọn nǹkan wọ̀nyí ó sì pa á mọ́ sínú ilé rẹ̀ ó rò dájú pé kò sí ẹni tó rí òun ṣùgbọ́n géhásì dájúdájú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi ọ́ hàn nígbà náà géhásì lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ elisha wò ó ó sì wí pé níbo ni ìwọ lọ ó dáhùn pé mi ò lọ́bi kankan elisha wí pé èmi mọ ohun tí ìwọ ṣe ìwọ kò lè tan ọlọ́run ìwọ kò sì lè tàn mí nígbà náà ni géhásì rántí ọ̀rọ̀ ọlọ́run tó wí pé dájúdájú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi ọ́ hàn ó sì mọ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ náà ṣùgbọ́n ó pẹ́ jù nítorí ìdájọ́ ìkẹyìn elisha wí fún un pé láti ìsinsìnyí lọ ẹ̀tẹ̀ námánì yóò lẹ̀ mọ́ ọ àti ọmọ dé ọmọ rẹ títí láéláé ègbé yìí yóò wà ní ara rẹ títí láéláé ó pẹ́ jù fún un àkókò àti ronúpìwàdà rẹ̀ ti kọjá nítorí náà ó ń ru ẹ̀gbẹ́ rẹ̀ títí láéláé gehasi sì jáde ní iwájú ọ̀gá rẹ̀ tó ń ti ẹ̀tẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi bí a bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ wa a ó jìyà rẹ̀ nígbà míì nínú ayé yìí nígbà mìíràn lẹ́yìn ikú ṣùgbọ́n dájúdájú a ó jìyà rẹ̀ lẹ́yìn ikú ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa pé ènìyàn yóò kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn náà ìdájọ́ ẹ̀ṣẹ̀ dàbí ẹ̀tẹ̀ ọlọ́run nìkan ṣoṣo sì ló lè wò ó sàn jésù kristi wá sínú ayé yìí láti kú fún ọ kí ó bá lè wò ọ́ sàn bí wọ́n bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ tí wọ́n sì gba jésù bí wọ́n bá kú ìwọ yóò lọ sí ọ̀run títí láé bí wọ́n bá sì kọ̀ sílẹ̀ ìwọ yóò lọ sí ọ̀run àpáàdì níbi ìyà láéláé ọ̀rọ̀ ọlọ́run wípé àǹfààní kíni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé yìí tí sì sọ ẹ̀mí rẹ̀ nù